بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسبب الله وبعلا نجله atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣùpẹ́ wa afáwa àgbà níbi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kọmọ bá nábì ní àtàwọn ará lè àtàwọn sọ̀hábà rẹ̀ àǹbẹ̀lẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọta fàánù ẹ̀yí wa pọ̀ láti àlùkẹ́yàmà tíra táwọn ti ń ṣe dánilẹ́kọ̀ọ́ ní òru ọjọ́ mi òun náà ni alkaulu mufid ala kitabi tawhid كتاب التوحيد كتاب بابا محمد بن عبد الله محمد بن عبد الوهاب تشرين tí bàbá wa sheikh suwali ọ̀sẹ̀mìn tí wọ́n ti kíni tí wọ́n ti ṣẹ́rùhù rẹ̀ onáni à ń kà lọ́wọ́ kíra ti ń kọ́ wa pa àkídà ìsìlámíyà sọ̀híhà tí díẹ̀ ń kìlọ̀ fún wa nípa ẹbọ táwọn èèyàn ń ṣe pàápàá jùlọ bí tá ń kà lọ́wọ́ náà ni pé báàbù máa jẹ́ a annabada abi umma ya abudu awusan báàbù ní wíwá pé ààrin nínú àlọ́ umma yìí tó máa jọ́sìn fún òòtà gbogbo ẹ̀rẹ́ làwọn náà sì rí báyìí kọ́ náà ọba subhanahu wa ta'ala mọ́sá làwọn náà ọba hadisi tí a ń kà lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam tó ní àwọn kan náà وإنه سيتقو فيكون من أمتي كذب ولا من خالفهم حزب يقعوا كسير كتدفوا حتى يأتي أمر الله تبارك وتعالى كتي القيام فتو بلون تانك لوناني بلون ولا تزال طائفة من أمتي على الحق منصورة هذا برابي أو كونية أو جماعة كونية نعم Mm. náà gbọ́nà pé kọkọ́lù láàdúró man khazalahu ẹn tó bá kàn wọ́n lábùkù kò ní wọ́n náà ọba kàn wọ́n lábùkù bá máa bú wọn kò ní wọ́n náà kò láàzù kò kó pọ̀lá bá wọn wọ́n láà mẹ́nà khalafa àbẹ́ tó bá yapa wọn tó máa lọ báyìí tó wọ́n bá ní báyìí lọ́mọ kò ní wọ́n náà hàmú mọ́nà bú wa Sheikh Abubakar Touré tí àlọ́mọ akẹ́wà báyìí mo pé bẹ́ẹ̀ dáadé náà nìyẹn mo pé bàbá yẹn bí ẹni tí ń travel lọ́nà tó léwu ni pẹ̀lú àwọn tírélà twenty four wheels yẹn ọlọ́run abọ́ sí táyà kan wá jò kìí sí táyà wájú ní dáa ìgbọ́yá di ọlọ́wọ́ inú àwọn mẹ́jọ mẹ́jọ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan lọ́kàn jò wọ́n dùn pọ̀ fẹ́ tún sí tọ́rọ náà yẹn léwu tí wọ́n gbọ́dọ̀ lórí bẹ̀rẹ̀ àwọn kidnap ọmọ ogún ọmọ ọkọ̀ máa wọ́ ọ̀sùn ni bẹ́ẹ̀ ní ẹ̀bá ń ṣe ẹ̀dá àwọ̀ àti ẹ̀bá ń ṣe ẹ̀dá jẹ̀máà táwọn kan bá ń ṣe tìmẹ̀tìmẹ̀ fi wọ́n lẹ̀ tẹ́ bá ń tìṣe pé ẹ tí ó máa wé ìtàn pé ẹgbẹ́ bá ń nílá ewé ìtàn mi ẹ lọ bá ṣe lọ òde tún bá rí pé iṣẹ́ yẹn ò dúró àwọn gan ni wọ́n jọ ìfura wọn àbí kò yẹ kó mẹ́ àwọn bá dúró gbá ah, ẹgbẹ́ ah, wa ọ̀nà ìdúró ọmọ nàkàbẹ̀lẹ̀ ọmọ ẹ̀dúbà wọn lábùkù ọmọ nàkàbẹ̀lẹ̀ ọmọ خذلهم أي لم ينصرهم قنين قنولوا ولا يوافقهم قل يديك قد رأي بدأ رأي سوى على ما ذهبوا إليه لجنسهم وفي هذا دليل على أنه سيوجد من من خيزة يخذلهم إليه بيكوز بأموف تابعنا وثم أبقى إلى بقسم ويقعين إما بمبدي ودانه فأني في هذا الدليل eléyìí ẹ̀rí ni ala anna sayyidu yóò di ọjọ́ ara wọn kan man yàkàtọ́lọ́hùn walakin la yadurru ma lè kú palaba wọn lè anna lọ òmúra bí yẹ́ dìrò lájọ́ alámàrí ọwọ́ lọ́lọ́wà ọ́n lè rádi yẹn wọn kankara sallallahu alaihi wa sallam alìsọ pé wà alam anna lọ umma alìsọ pé wọ́n ma wọ́n tàà lọ umma lọ tẹ́mọ̀ ala yadurruka bi shay'in tún bá kó fẹ́ kú ọkùnjọ́ tán fẹ́ kú palaba bẹ́ẹ̀ لم يدروك إلا بشيء قد كتب الله عليك هو لسيك كفون لا بروا عبد الله بعد كبير سلسيو كذلك لا يدورهم من خالفهم بينان يتبا يقاتوا إليه كوكو على الله وكوكو على بكو أما كان يقاتين بما شيء لأنهم منصورون بنصر الله فرمان الله ọlọ́run tí àjáwà náà tó lọ́mọ ọ̀rọ̀ lọ́wọ́ lọ́ba orí mọ̀ ní àtọ́ ìfàtú mansura ó kọ́ wọn ni àtọ́ ìfàtú kí ni mansura لأنه منصورون بنصر الله فالله عز وجل إذا نصر عبد أحدا ọlọ́run ọba tó bá nà nìkan lọ́wọ́ fọlànyẹsẹ́ wa àádá ayẹ̀zẹ́rù làwù kò sẹ́ńtẹ́ ní tó yẹ pẹ̀rẹ̀ tọ́lọ̀ bá lóhun náà yẹ lọ́wọ́ tó bá lọ fẹ́ yẹ ó di نعم وقول حتى يأتي أمر الله تتي الأمر يفجو أي القوم يعني بوجود ببكاله كذلك عند قيام الساعة هنا نمت الكيامة باتو عندما يأتي أمر أمره سبحانه وتعالى بأن تقبل نفس كل مؤمن مؤمن مؤمن مؤمن مؤمن مؤمن مؤمن كل مؤمن مؤمن مؤمن حتى لا يبقى إلا شرار الخلق وأن تنجب مفعول أماني بي أماني من بينا يجلس لني أتوكما دلهم بارمي أماني ربواني بيكم أماني بني وعقود لدائم أولي فعليهم تقوم الساعة أولي أماني بيني الكامل torí àwọn ewu àwọn àgbàlójẹ́ àwọn wàhálà tí ó ṣẹlẹ̀ nípa ọjọ́ náà kò gbọ́dọ̀ bẹ́ni rí láyé ẹni rí ògbọ́dọ̀ bá wọn bó ní wàhálà yìí àtẹ́gùn kan fẹ́ gbẹ́gbẹ́ alẹ́ ìmánì la wọ́n kàn sùn lọ ni bẹ́ẹ̀ lọ́nà ìgbẹ̀mí wọn ó ní àwọn ẹni bí wàá kù àwọn kàṣí nǹkan ní ó kù lórí rẹ̀ ọlọ́mọdé àti bá wa láyé ọlọ́ọ̀bà ọlọ́ọ̀bà àṣẹ ìbìnrin قوله في رواية البرقاني إنه رواية من بقر حتى يلحق حي من أمتي بالمشركين دار يا كبيلة حي أي الكبيلة أو مكان نينما وعلى أمي ويعبد سهام من أمتي أوثان ترى جماعة كانت ثم بام بوسع ثم بام بوسع بيحبي ترى لي يقول لك أو ọlọ́run kó sàánú wa ọlọ́run kó sàánú gbàtọ́rọ̀ sunday gbogbo agbẹ́ ọ̀gbẹ́ tó ń gbélé kóòsì àmúlẹ̀ yìí tí èdè bá wà ní ọ̀rọ̀ ẹgbẹ́ máa tarí lórí ọlọ́run kó mọ́jà bá wà bò sáájú ọlọ́ọ̀bá ó ní ìpé orí wá ní pé gbogbo táwọn bá ṣe ma ana alayhi wa ashabi ta'ifatun mansura ó dí wà qawlu wa la tazalu ta'ifatun min ummati ala al-haqq mansura gbogbo pé àwọn kan ní yẹ̀wò ní gbogbo nínú al'umma mi wọ́n dúró lòdò al tó lọ mọ̀nà lọ áàdì lam yuhaddid makana àwọn sọ pé ìlú báyìí àbáyìí báyìí فتشمل الجميع بقاع الأرض في أرمين وإراك وغيرهما أبتكار بكواهي بلاتها جميع العالم بكابو من ينبلو إلهي في أرمين مكة مدينة وإراك في إراك وغيرهما أتبر المهم تجب الأجيب إن هذه طائفة مع ما تأتي بهم ديار أو جماعي بوغو بوغو فهي طائفة واحدة منصورة al'umma kan na pé wọ́n bákan náà máa fi ìròrí wọn bákan náà ni máa lọ alàlhàkùn lórí jù láàdúró mọ̀nà kàmìlá ọmọ ẹni tó bá kàn alábùkù kòkòkò ju wọn là wọ́lá mọ̀nà kàlẹ́fà ọmọ ẹni tó bá yapa wọn kò ní wọn bá là àti àyà àti àmúrùnlá títí àlùkẹ́mọ̀ fìtó masala àwọn ẹ̀kọ́ ń bẹ̀ kára bá mi sẹ́lẹ̀ àkànnà àwọn afáàgbọ́ yìí pé إن الطائفة المنصورة أم أهل العزيز أو الطائفة المنصورة أو نانا وتم أهل السنة وأن أهل العزيز أو قد وجه بقور وأنكم أهل العزيز وأنكم أهل السلفية وأنكم أهل السنة وأقول قد وجه بقور أنهم أهل العزيز أما فما مدى صحة هذا القول فأنا أجارة الأروم أهل العزيز والمؤمن سأقول ما يبقى ما عزيز لي أبي الجواب إذا هذا ليس بالصحيح على إطلاق كذا جاء في الجزاء وجه محدثوني أراه إليه يسريري بل لا بد من تفسير ذلك قفوة ويوي إن أريد بذلك أهل العزيز المستلع عليه تبارك الله أهل العزيز عندما ما حديثني الذين يأخذون الحديث أو دقوا عنهم بحديثه wáyé tó wọ́n ti ráyà tẹ̀lé ní gbígbà wá àti gbígbọ́gbà gbọ́yì rẹ̀ torí pé tí mo ti máa tẹ̀lé fún wa ní kíló pé fíkọ̀ làbí ọ̀tọ̀ ní kọ́ ọgbà àdìs wa àdìs sọ hẹ́hùn ni ìrìwáyà tẹ̀lé rọwá Bukhari ọ̀tọ̀ ní dìráyà kọ́ ọkọ̀ bá dìtẹ̀ ẹ̀mẹ́ ní fíkọ̀ làbí obi wọ́n gbé ní ìrìwáyà tẹ̀lé wọ́n dìráyà tẹ̀lé kuma mun fi kiwon hadis ba ta tsara da yau ne a uh, sheik ahmad babba ta kuma uh, kowa ne ma dirayatar hadis wani ba dawowa madina wani ba kan wani kò sí náà lecturer amma wọn fún university wọn fún everyday one hour tí ma kan wani fi kiwon hadis ni ma kan wani fi kiwon hadis sọ fún wa pé lórí nímọ̀lá àmàlù bin niyat hadisi umar bin khattab a sì ìdájọ́ fifty fún àwọn aláṣẹ ìbọn kálukú yọ ìdájọ́ fifty wa nínú ìnẹ́mà àgbọ́yé lórí àgbọ́yé lórí ìnẹ́mà àhàmà alùbí nìyàt ó di yẹ wa mọ́mọ́ kiri àtàmẹ́tì mọ́mọ́ bá pàdé kọ̀ọ̀kan lórí tó lọ́mọdé bàbá yóò máa mú jáde nínú àkàfọ́ wa ó di yẹ wa fifty ni àkàm tayọ̀ ń bẹ̀ ń pè ní dìráyà ọmọ àdàràkà ó di ni wọ́n gbẹ̀rẹ̀ fi riwaya ti ẹgbàwá ni riwaya àdísì sọ̀híhù ni àdísì mọ̀ọ́dúnwò ni àdísì dọ̀ífù ni fine ọdún mọ̀ọ́kúfù ni àmọ̀kútó ni ọ̀tọ̀ ni katuwa kan diraya tó gbọ́rọ̀ ẹ̀gàn tó gbádìí ẹ̀gàn ó ti diraya ó ti yé náà وعلى منهم فقهاء وعلماء التفسير به وهم فكوا وهم تفسير به وما أشبه ذلك فهذا ليس بالصحيح تبلا وعفوه فكوا سنة وعفوه نكلم سن به إليه لأن العلماء التفسير وفقهاء الذين يتحرون بناء على الدليل هم في الحقيقة من أهل الحديث انتوا رأى وعفوه تفسير لأن علماء التفسير كما فون تفسير والفقهاء تفون فكر الذين يتحرون بناء وتقول وما أمور على تبريد أرضا وما يو على الدليل lórí ẹ̀rí ni fa'ohun fi hakika àwọn gangan pàtó min hannun aziz àwọn náà ní hannun aziz láàrí àtàṣù bí hannun aziz sina'a sana'a kéjì pé àwọn tó bá mọ̀ ń pa àdíjì pé dọ̀yí fún yàrá ara wa لأن العلوم الشرعية تفسير وحديث وفقه تريد علوم الشرعية متوبة شريعة هنا التفسير والحديث والفقه إلى آخر لغيره فالمقصود انت أكبريره إن كل من تحاكم إلى كتاب والسنة هو يقول ما صره يفرد القرآن بالسنة هو من أهل الحديث بمعنى العام generally àwọn tá ń pè ní alul aziz kìgbé yóò sọ̀rọ̀ pẹ̀lú fọ̀nù ẹ̀ ó di yé wa yóò sọ̀rọ̀ pé yóò ní hadith báyìí mo gbọ́kànlé àgbọ̀ngọ́ báyìí mo gbọ́kànlé ó di yé wa wa alul hadith hum kullu ma yataharra amal bi sunna bi sunnati rasulillah sallam nígbà tó ní alul aziz ní gbogbo ẹgbẹ́ الذين يتحرون العمل بالسنة أنا بفكوا وفي السنة لهم في السجد وإن لم يكونوا من أهل الحديث استلاء تقول تكنيكالي هو سنة أكون حديثي أما بقول ما يسمون يقول حديث عن الشيخ فالشيخ الإسلام ابن تيمية رحمه الله الشيخ الإسلام ابن تيمية الله مزبعك لك جوي لا يعتبر استلاء من المحدثين تكنيكالي يعني كني أكون حديثي شيخ الإسلام أدري مع ذلك أما نقول فهو رافع لغاية الحديث هو أنه تصبي وسلاجي سنة لو حديث لو وإمام أحمد رحمه الله تنازعوا طائفتان تنازعوا طائفتان إمام أحمد رحمه الله أما جماعة بجمجان باري أما كانت جواني أما كانت جواني أهل الفقه قالوا إنه فقيه هذا هو فقيه يا آه، أفهم فقيه سبحان كان إمام وني فقيه وني آه، إمام ما آه، أبو حنيفة بي وني مالكي شافعي أحمد وني فقيه وني فقيه وآل العديد قالوا إنه محدث تبادل ده وان يادو نرى محدث من فقيه إمام أحمد سبحان قال مسند إمام أحمد مسند إمام أحمد أودي وهو إمام في الفقه والحديث والتفسير أسوى دوني ببوما امام وهو إمام في الفقه من عقوي والحديث والتفسير ولا شك أن أقرب الناس تمسكا بحديث هم الذين يعتنون به كسي تقول كثير مجين بك أما توقع قبل أهل العزيز أما نال أما توقع من نبتك ويخشى من تعبيري بأن طائفة المنصورة لأن طائفة المنصورة أم أهل الحديث إليه بيك يخشى من تعبير يبقى كي سورة فلات ما نقول به أن طائفة المنصورة يقدر أم أهل العزيز إن ظن أنهم أهل العزيز الذين يعتنون به اصطلاحا طبعا عندهم كن أهل العزيز عندهم من قاعدين في البيئة صحيح ولي ضعيف ولي وعاق مسك فيخرج غيرهم كانوا لبيوسم به فإذا قيل أهل الحديث بمعنى أعم الذين يأخذون بالحديث طبعا يتوقع لكم الحديث تقول لكم هم شيء فقيه لما سنة هم بجنته سواء انتسبوا إلى إليه استلاحا وبعد بالتكر كان هون جباني وأتنوا به توقعكم أو لم يأتنوا به كل لكنهم أخذوا به ومدوا فإنئذ يكون صحيحا ìyá àti wọn bẹ́ẹ̀ ni ìlú ṣe déédéé àwọn àádùlà hadith nù fàkíhù ni wọ́n ni o mufassir ni wọ́n ni o wọ́n rí gbogbo gbà ọ̀rọ̀ alẹ́bí muhammad sallam lórí ń tọrọ wọn olómọdé àfẹ́rẹ́ yìí wọ́n lọ́ba adúbà ni olómọdé àfẹ́rẹ́ yìí wọ́n lọ́ba arábìnrin àti bíi fi masáyìn inṣàlá sallallahu alayhi wa karim wa barakatuh mo mọ̀ sọ fún wa kíkíra kìtàbù tàwíìdì yìí very very important ó wà very very important tí yẹn bá ma gbogbo tó dàrú máa yẹn lọ́wọ́ kò ní dàrú mẹ́ lọ́wọ́ lọ́fà àtàwọn àfáàjọ àtàwọn àfáàsì ó ń kálukú tíra láti ṣe ṣẹ́rù rẹ̀ ọlọ́run mọ iye àwọn afáàtò ti ṣe ṣẹ́rù tíra yìí ọlọ́run mọ iye àwọn afáàtò ti ṣe ṣẹ́rù tíra yìí kìtàbù tàwíìdì olóyè fatih majid olóyè tàbí tàbí tàbí tàbí tàbí tàbí ó di wa ọlọ́dà fún afárẹ́ sẹ́rin lọ́ba náà. ọmọ ìgbà tí mọ̀ no àwọn tí wọ́n jọ polisi yẹn dáa torí kó ń bá àwọn ẹlòmínú

ìdí ẹ̀mọ́ tí ìdílé ẹ̀mọ́ bẹ́ẹ̀ kò rí. ẹ̀ẹ́n tí ìyẹn máa gbọ́ sínú àkí ẹ̀lẹ́ àmọ́. jíníkọ̀ jíníkọ̀ ọ̀rọ̀ abdullahi bin masoud bẹ́ẹ̀ sẹ́mọ́ yàrá ó ní mo máa burú kí n dúró ìgbà kí ìgbà sábúrú ó ní mo máa kí ó gé kí ìgbà ìgbà burú ni irú àwọn ẹni tí ìbá máa gbọ́n sáwọn yẹn lọ́nà èyí máa tọ́ àti kọ̀rẹ́tà wọ̀nyẹn ó bí wa tó bó ṣe rí nìyẹn habibu ayé ẹ̀ máa gbé kọ̀mọ́ ń pa ọ̀rọ̀ sunna tọ́ nígbà tó sọ pé rọwá òṣèkání ṣéwò àwọn òṣèkání lọ́gbà wa ní àgbélé yọ̀mù kàkàtí gbàgbé sunna ó díẹ̀ wa ọlọ́run kó sànù wa. wa alaikum salam nípa ìdílé tó fi máa ń tó ìfàkàtà ẹnu ọ̀rọ̀ ọ̀rọ̀ ní kúta gbogbo wọn tó bá fẹ́ mú ọ̀rọ̀ awó nasi Qur'an sọ pé wa hamlu wa fisaluhu salasuna nasi Qur'an ìní àti ìtọ́jú ọmọ ọgbọ̀n oṣù ni oye ọlọ́sìnkú agbára sọ lọ́sọ́tò lùkùmọ́ ni pé ọ̀fíìsáàlù òfin amẹ́ni ìtọ́jú ọmọ ọdún méjì ẹ máa wù pé oṣù mélòó lọ́wọ́ àwọn ọdún méjì atablative means child education for 24 wá yọ 24 kónú 30 6 jáde nù ó di eyín tí ìbá yẹ kí ìbá technically bá ka ọ̀rọ̀ sẹ́yìn náà àlè jẹ́ lẹ́bi ayé ní bọ́ yìí ó di eyín olùjọ́ tó lè bọ́ yìí àbí ìbá mọ́ ẹ ń gba àwọn màmá ń parẹ́ ó kẹ́lẹ́ fẹ́ mú di ó di ó bá yẹ bá jókòó ti àwọn afá sún náà ó di ló mọ̀ nípa tafsir dáadáa tó mọ̀ nípa hadith dáadáa ló wọ́n sàlàyé fún yẹn ó di wallahu سورة اللقمان في سورة الدخان في سورة فتلة نعم بنقول القرآن لكن هم نعم ọ̀rọ̀ àwọn àsàbí gbogbo sí àdébìdọ̀kọ̀ bí àwọn àsàbí ó ní ànábì ní ọmọ àsàlẹ́yẹ fáwọn sàhábà tẹ́ ìbá sọ̀rọ̀ kàrí báyìí àwọn wọn àbí ìrọ̀pá níbi kílẹ̀ ní ìlú báyìí yóò wà fọ wẹ́wẹ́ fún wọn lápèjúwe òkú ló kú wọn ń gbókù kọjá lọ àdàbíwá ni wọn ń ròyìn dáadáa lóye mùsàrí ọ̀n mùsàrí ọ̀n mùsàrí ọ̀n ó fi kò pẹ́ wọn tó kú bí tó kú wọn ń gbégbá àdàbí ni mùsàrá ọ̀n mùsàrá ọ̀n mùsàrá ọ̀n gbogbo ọmọ tó ma mùsàrí ọ̀n pé ọlọ́ọ̀sìn mi ni mùsàrá ọ̀n ọmọ àbọ̀wọ̀sìn mi fún ni àmọ́ wọn mọ́tàlì ìgbàlérò wọ́n á bèèrè kan níbi kí la fẹ́ gbọ́ inú ọ̀rọ̀ yìí ó ní mùsàrí kò ní pé ẹni tó kú gbogbo yìí ní rí ni ọlọ́ọ̀sìnmi lò ẹni tó ṣe wà ẹ̀yin ni ẹlẹ́rìí rẹ̀ tẹ́ ẹ̀ ń wí mu tẹ́ gbà wọlé wọ́n sì kó wàhálà rẹ̀ torí àwọn ẹni ibi gbogbo tó wọn àti Buhari òfin ojú Nàìjíríà àwọn ẹni ibi wọ́pà gbogbo kẹrọsí tó wọn gbogbo kíríkẹ wọn gbogbo ma lè sí náà tó bá ọlọ́ni wọn ma náà rọ̀dà àwọn zikiri fa iná láò ma àìsàn dẹ́kẹ̀ wọn náà àṣírò òyò ma lè kéyà mọ̀ tààmà ẹni tó bá ń kọ́ mi kọ́ ìṣe ọ̀rọ̀ ìmìíràn ọba gbogbo kọ́ ma nira fún lẹ́ẹ̀ ma nira fún ni ma yóò yóò ní ó di wà kó ṣe rí nù irú gbèsè ayé mọ̀ gbénu mọ̀ ní wọ́n pé alẹ́bí àti àmàkùnmin ju ewu àmàna ọ̀mìnà káwọ̀ ó di kó ṣe rí nìyẹn so fíkìr hadith láti ayé àti bisẹ́lẹ̀ nù àti ìlú rí yà wọn àtàyè mọ̀ gbọ́ níta gbọ́yé ni níta gbọ́yé ni níta gbọ́yé ni ó di wallahu ta'ala alam náà wa alaikum salaam tula. Mm kẹ́kọ̀ọ́ náà tó wà ní òótọ́ fún wọn ọ̀sáàbùrú mẹ́ ilé ìwọ̀n mọ̀ká tó sọ tẹ́gbẹ́ interfaith ní pé àti Christianity àti Islam kankan náà ni tẹ́gbẹ́ ìgbẹ́ tó bẹ̀rẹ̀ sọ ní ilé ìwọ̀n gbé ní kọ̀mọ́ ilé ìwọ̀n mọ̀ká tó sọ àwọn ẹgbẹ́ kó mọ́ sọ fún wọn pé kò sí ọlọ́run ọba akọ́sàlùwà kan pẹ̀lú Lukman ó ní mẹ́mọ̀ air force nígbà kan kan lẹ́gbẹ̀ẹ́ láti ẹ̀dájọ́ pàdé ní hajj ó ní mẹ́kọ́ ní lòun wà ti dọ̀gágá ní air force there was a time tí Okasha Okasha kanáà ó náà wà náà tán ṣe interfaith nígbà kan Abdulrahman ọmọ wa tó sọ láì sí Abdulrahman ọlọ́kùnbà akẹ́kọ̀ọ́ àṣùbọ́n rẹ̀ tó sáré rẹ̀ wọ́n organize lecture kan ní Kaduna Poly dìde ìgbà ẹmọ ṣe tí hajj dì ní mo attend mo sọ pé yára attend the program kan ní Maka wọ́n pè ní Muktamar Maka Maka conference 4 5 6 of every Zulhijjah on 4th 5th àti ọjọ́ kẹfà Zulhijjah ló bẹ̀tà ni so gbogbo àwọn kọ́ńtì sábà yìí máa wá níjọ́ta kọ́ lọ èyí jẹ́ mọ̀ pé ayélérò gọ́ọ̀nà kẹ́lìgbà àbíkẹ́lẹ́gbà lérò àbílẹ̀gbẹ̀ àti ẹ̀rímà ojúkò wọn jùwà báyìí ebi pẹ̀lú ọ̀rẹ́ mi yìí ọmọ Ghana yìí amára Abubakar tó wà ní àdúgbò Harun Abubakar Harun àwọn àlọ́ tó rà wá lọ sí ìgbésà mi ni wọ́n ti sọ pé káwà lọ bẹ̀ so wọ́n á sọ̀rọ̀ nípa tàhàdìyà ìsìlámíyà challenges of the muslim ummah wọ́n á mọ̀rọ̀ tafitwa nígbà tó wá jọ́ kejì gbogbo lọ́tọ̀ọ̀tì wọ́n ti wọ́n tó wá kó gbogbo ẹ̀jọ́ sínú ìwé kan mú níwèé ẹ̀rọ lèdì wọ́n á fún kọ́ńtì kọ̀ọ̀kan wọ́n fún ní ìwé kọ̀ọ̀kan ọlọ́run bá wa dé àwọn eh, alérò àjọyọ̀ pé àti ẹ̀rí náà wọ́n wà nínú àpò nàìjíríà mo kà lọ́wọ́ ni nítorí jìnnì pẹ̀lú eh, bukara rúnà ló bá lọ́wọ́ àmì ní àǹtẹ̀mí gánà yà á àná mi nàìjíríà ọ̀rọ̀ yẹn kára gan-an ó ní mo tẹ́lẹ̀ yà ìgbẹ̀yà mo ní gẹ́lẹ̀ nǹkan tó wà ibi ọmọ ọmọ nàìjíríà níbi tó wà fẹ́ máa bá mi ju káàbù àmọ́ kí níyà rè mọ́ ìwà àkàkà àkàkà ń tẹ́mi gánà yẹn dá òun gánà lọ sí ibẹ̀ gánà náà ó bá gbé gbá gbé lómi ọdún tí àyè wà fẹ́rẹ́ kò tàṣà ní lẹ́kítọ̀ tí mo fẹ́ ṣe tí mo bá wo tí àyè tí mo lè ráǹfààní mbẹ̀ fẹ́rẹ́ ó tóbi gán máa sọ àjàjáde pé báyẹn mọ̀ ṣe gbá sí àyè ó wá sọ̀rọ̀ nípa mọ́sọ́ pé mọ́sọ́ fúnjọ́ ẹ̀ gbọ́ pé àyà tó wọ̀lá nǹkan da ń ka yahudu wọ̀lá nasara àti àtẹ̀tẹ̀bẹ̀ mímọ́ tẹnu mọ́rọ̀ ìfẹ́ ìgbẹ̀mú ti gbọ́ so wá pẹ̀lẹ́tọ̀ ẹ̀ ní kàdínàpọ̀lì ní mọ́ọ̀sì wọ̀n nínà ni àbá lọ mọ́ àti tíra ẹ̀rọ ẹlẹ́gbẹ́ pé tíra ẹ̀ ni mo wá fi ṣe wá àtijọ́ ẹ̀ gbogbo àwọn ọjọ́ níjọ́ ẹ̀ ọ̀kadà níjọ́ ẹ̀ tó kò nù interfaith níjọ́ pọ̀lọpọ̀ ní kò nù interfaith tó rìn lọ́rọ̀ kó bá ti dáadáa kó kó ti dáadáa fáwọn náà ló bá lè sọ àwọn ẹsẹ̀ sí pé mo ní mo fẹ́ pa wọn. in fact ìmáàmù tí ẹn jábí àgbọ̀n òjò bìjú ẹ jẹ ìmáàmù ní wọn alim ustaz alim ọmọ ọmọkùnrin báyẹn kò jẹ sí fóònù wọn tẹ̀ báyìí fóònù yíyí báyìí ni ó popular jù ní sheikh alim lápẹ̀lẹ̀ pé kò sí

àánú rẹ̀ mú fúkì nù àtiwà tí mo ṣe ń jọ ẹ̀ àwọn abdulhamid alagbẹ́ tó léwu wọ́n ti wá tẹ́tẹ̀ pé ló tó ọba já ọbí ìgbèrè àwọn ọmọ ọdún mà tó wá ní ìmọ̀ràn àwọn ọmọ ọdún mẹ́gbà rẹ̀ ló pa abdulhamid àwọn olè fúnra rẹ̀ gan tó wọ́n bá ní kíni wọ́n ní kí n sáìn kí n sáìn pété ọmọ n bá sáìn n bá sáìn n bá sáìn n sáìn mo fẹ́ kí n sáìn tó mẹ́wàá Move and sign. Move and sign. Move and sign. Only this is not this man. He signed in Arabic. The signature the job. in it was in, it was in English. When the Arab did not sign, then it was signed later. What was that signature? ó di wá ní ìbìkan ni wọ́n fi mílẹ̀ ó di fífọ́ ya ni pé àwọn interfaith wọ́n wá tó àdíyàní ó fẹ́ pa ayé mẹ́rin mẹ́rin lánìí núrí lọ sí London ló bá dé wọ́n ní wọ́n ní fi the imam and the pastor àbí the pastor and imam ló bá mú wá fún yẹn ló bá mú àyà tó wà ní sọ́tò bákàrà sixty nine kọ́ni nàlẹ́rì nà hàdú wọn nà sára àbí kéré báyìí báyìí àyà yẹn lọ báyìí hmm, pé mẹ́rin amẹ́nà bìláì wọ́n yóò bẹ̀rẹ̀ àyà wọn sixty nine kọ sixty nine mo dìbò kọ sixty nine. twenty six kara wa ba twenty two twenty six. alakula hàn ọba mo jáde tọ́bi bẹ̀rẹ̀ kí nìyẹn nìyẹn pé ojú mi àti wa àwọn onímọ̀ ní báyà sọ pé mẹ́ni àmàna billahi min alladhina hadu wan nasara. 66 verse 62 ni àbí <coughs> náà ẹ̀wù báyà ti lọ ni hmm. ọ̀nà ọmọ sọ̀rọ̀ ní ọlọ́ọ̀bà iná lẹ́bí na àmànù ọlọ́ọ̀ni alẹ́bí na àmànù wọ́lẹ́bí na hádù àwọn tó nípa gbódòdó àtàwọn yahudi wọ́n nasara àtàwọn christian wọ́n sáàbì من آمن بالله أجب بلو بابو واليوم الآخر وعمل صالحا شاري فلهم أجرهم عند ربهم السلام بلو لهم ولا خوف عليهم ولا هم يحزنون كن يسبر فما كنا نبانو جي ترى أي topic ترى which means àti mùmìnì àti yahudi àti nasara وما má gbọ́lọ́ bàgbọ́ mú gbólóhùn man amana billahi fal láìsí lókè kẹgbà yí mẹ́ni billahi mo ní ìmì àti ìrẹ́kọ́lá tó a wà á lọ ọ̀dọ́ ní tọ́lọ̀ fi Kùránì yìí rán káàní Muhammad mo ní ọlọ́run máa máa rán Jibrilu wá bèèrè pé akhbirni anil iman àbíbẹ̀ ẹ̀kọ́ ni man amana billahi ni wàláyé kàtí nílùú sọ pé wàláyé London ní oxford university of babylon oxford university ó ní nǹkan tí dókítà kan sọ fún mi gàmọ́ sọ ó ní bó ti sọ fún mi gàmọ́ sọ fún bó ti àwọn tí wọ́n ní káwọn ti tíra yìí ní àwọn ọ̀bọ̀dọ̀ lo hadith wọ́n láì sọ mílíọ̀n yìí wọ́n láwọn tí wọ́n ní káwọn ti tíra ní àwọn ọ̀bọ̀dọ̀ lo hadith mo طبعاً من آمن عمل صالحا فلهم من آمن بالله واليوم الآخر أقول لك كن يؤمن بالله أما أقول لك مسلم جاء كتير والجنة بام أفتح بعد كم دوب فلو يمان يجا أي ما يمسلم لا يبين كن كن قالوا بلا أي ما يقول طبعاً والله وده أقول دكتور دكتور دكتور والله توصفون انتو wani bauta wa muna akwai saba na jisar ku ya rasulullah ana nufin da babu ya rasulullah ya abal qasim ma mana mana amana billahi wa rasulih abin da wani bikin shi ma amana billahi nabi wa nabi kan ja jibril ila rasulillah istatir fasalu ala iman oni fa akhbarahu ala iman oni mu'anika wa christians awai who swan ba bo to oni أن تؤمن بالله وملائكته وكتبه ورسله أبامي والله بيوتي تفاوة بما يتفاوة ضعيفهم كان أما هو أتوان بأما نشيه wọ́n láwọn ọ̀pọ̀lọ̀ lo hadith onítọ̀ òun ọ̀fẹ́ kẹgbàgbà ó ní ọmọ tó ń bá ìsìlámù jà pọ̀ àwọn ọkùnrin àmì yóò dí àbíbù iṣẹ́ fún gbogbo wọn fáta ó ń bá ìsìlámù jà ní òyìnkọ́lá àdúgbò tó ń kúrò ní àlùsùnà wọn mọ̀ fún lọ àwọn ni sincere wà sincere mọ̀ kọ̀ mọ̀ fún lọ ní kò láì ó di eyín yóò kà múra kàkàkàkàkàkà ní ọ̀ká ní kámú di eyín jẹ́bẹ̀jọ ní kó ma jẹ́bẹ̀jọ ní kó ma yóò àwọn múra kàkàkàkà tó bá ń ṣe jẹ́bẹ̀jọ tó ṣe kò mọ̀ yóò mọ̀ wọ́ bí i pé ó ń oye wani ka tunu ka ka da ka bi bi bi bi la ni da le ka tu sanjo kan aro ko ga bu bela ni wa ko la de usman usman ta kire ni ni o de bu a je de a bi akodo ma gun kan kan yo la ni wa ni bu a program ni àwọn àwọn o gba program o ti so ni ni e do mo ko ni program ni na mo ni pé wọ́n kale wọ́n wá ṣàlẹ́ di pé àwọn rí ìwé yẹn nítorí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ló tún bẹ́ẹ̀ni. àwọn ẹni tí gbígbó tó náà fi tàlẹ́ǹtì iná wá fi agbọ́nẹ́sì púrógàmù yìí mú lóòrùn nínú mímọ̀ fún nínú púrógàmù. bẹ́ẹ̀ni òtọ́lọ̀sọ̀ torí nígbà tó sì wéyẹ wọn lọ akó kọmìtì mú ní mú ní

abdullahi bin fodi rahimahullah ó ní a ní ìmọ̀ pé ní ilmun al fikul al dẹ́dẹ́ ní kọ́ ọmọ àsìkò tó ń bá lùbà wọ́n àti tí ọmọ àti láàrin yorùbá ó yẹ sí wá ìtọ́mọ̀ sí láàrin haúsá ó ní wà láti yorùbá bí àtà ọ̀rẹ́ rẹ̀ àbá àfíkà ní ṣe ka ọ̀rẹ́ kásímù kásímù kúkú máa sí wọ́n pè ní sheikh jamil ó ní ọmọ india ni ó ní yorùbá àjọ àwọn india ó ní tí wọ́n bá ń ṣe wáàzí tó bá máa dáwákà sí ọ̀tún lè mí ọ̀yà sí ibodà láàáyíra ọ̀tún lè mí ọ̀yà sí ibodà láàáyíra ìwọ lọ tó sí ẹ́ tó fi àtó tó bá in education kó kó involve àwọn tó ń motivate wọn káwọn náà fi dá sọ́rọ̀ yẹn is something o lè mọ́là wa hausa kò sí mọ́là fúlàní kí ló sàn pẹ̀lú wákà ṣé ìjà pẹ̀lú mọ̀ ìjà pẹ̀lú mọ̀ fúdọ̀ ó di ó di kò sí ìjọ kan ó di ìjọ àmọ́ yorùbá tó ń dúpọ̀ dídà wákà nígbà lọ níwájú mọ́ máa jẹ nígbà tí ń bá ń bọ̀ lẹ́yìn máa máa jẹ ó bá mi ẹni ẹ̀kọ́ ẹni ìgbé sì ń jẹjẹ dáa ni nígbà ń bọ̀ lẹ́yìn máa kan mẹ́rin ó very very important. aláàkọ́ o ti involve àwọn audience yẹn káwọn take part in what you are doing àmá ọkà adórin wọ́lì jámú jámú jámú jámú ó di lọ nìyẹn so eléyìn ọ̀rọ̀ wọn àfi sùúrù àwọn owó nípa owó yìí mo máa sọ kí nígbà fún wa máa rẹ̀ bọ́kà gúnmọ́ sọ̀rọ̀ ẹ̀ fún wa pé káwọ ajá àwọn àwọn tí wọ́n ń di ajá ò tó nǹkan ọba sì lẹ́bí ma mẹ́fà méje mẹ́jọ mẹ́wàá ń gbà mí lẹ́ẹ̀kan náà àbí kọ́ ni àmọ́ ìrántí ń di ajá ò tó nǹkan lẹ́yìn police college bó ti rí agbo ajá yìí àbáde police college gan yàrá wọn kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àmọ́ ẹ wá wo ẹran àbí agbo màálù níjọ ojúmọ́ lámàrà gbò màálù tí ẹ̀yìn ojú ìmẹ́gbọ́n pa ẹran ní nàìjíríà ọlọ́run ní sí àdúrà ẹ̀lì kọ̀ọ̀kan wa tó wá tó wá lọ sí àyà tó wá lọ bí tó ní ń pa màálù àbí wọ́n ti ń pa ẹran ló mọ̀ pé àwọn ẹran yìí sùn lọ́dọọdún wọ́n ń sùn lọ́dọọdún lọ́dún kan yìí rántí 2007 àbí 2008 òtù kan rọ̀ ní mọ́kà wọ́n ń dé báyìí ní ṣọ́ọ̀ wọ́n ń dé kí kọmọ àgbẹ́dì kan náà sọ tídò ẹ̀sìn wọ́n dé báyìí ṣọ́ọ̀tù wọ́n jí ara báyìí ètò ẹ bẹ̀rẹ̀ gbogbo ẹran tí wọ́n kó wá lọ́bìnrin láti Sudan ní gbogbo omi kó lọ èyàn ìgbó bá lọ́bìnrin òní ẹ̀rí òní ẹran pa ní gbogbo láàrin ìjọ kejì báyìí wọ́n ti kó ẹran dé ó di àwọn ẹran tí wọ́n kó lọ ń gbà wọ́n ti tẹ́tí thousand gold lómi kó lọ lọ́dún yìí ọdẹ tún bá gbílẹ̀ mẹ́kàrà ẹ̀bẹ́ èmi ti witness èmi mọ́ lọ rí mójútó torí Kaduna state ẹ̀rẹ́ tí wọ́n pa 6,000 ní wọ́n lẹ̀ ẹ̀yàn wá èmi mọ́ lọ mójútó 1,000 mọ́ lọ mójútó ọdẹ tún bá ń pa ẹ̀rẹ́ báyìí èyí ló kún bá gbọ́ ìjẹ́nẹ́sì ẹ̀wọ́n rẹ̀ pa báyìí mẹ́ẹ̀bá jù bẹ́ẹ̀ bí ma ẹ̀yọ̀ kan méjì náà ni ma bí ajá ti ma bí mẹ́wàá nǹkan àrà ọmọ rẹ̀ màálù ẹ̀yọ̀ kan méjì náà oṣù mẹ́sàn-án ní ìtìrí lóyún ó di àbí síbẹ̀ kan ní aláàjì ẹni máa ń pa ilé ìlú mi lọ nípa fúlàní oṣù mélòó ni ẹ sáré dára lóhun bí àmì bèèrè sọ́sà ló alà ilmi ni ó di bó ṣe lọ nìyẹ wá wà alùbáríkà tó wà lẹ́rẹ̀ rẹ̀ alùbáríkà yẹn lọ́yẹ kí mùsùlùmí máa wà áfíà ọba kọ́nà ọba aláwọ̀ ẹ̀kṣẹ̀rẹ̀ amúwálànà wà ó lánà wà bá rí lánà fi máa àtẹ́tẹ̀lẹ̀ o di wọ́n rò pé owó yẹn nìkan ìwọ́n àlówó náà kò esi o di ọba